الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور الصلاة والسلام على خير الأنام نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين وبعد إخوة المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته كتاب عمدة الأحكام من كلام خير الأنام نبينا محمد صلى الله عليه وآله وسلم للإمام الحافظ عبد الغني ابن عبد الواحد المقدسي رحمه الله تعالى ترى عمدة الأحكام كل ما تيا درقري كل ما الحافظ عبد الغني بن عبد الواحد المقدسي أوناني أتوفى سلعي نوع باني بارك àkórí tí a dé níbi tíra yìí òun náà ni àkórí ńláńlá tí olùmọ̀wá pè ní kìtàbù asọ̀là ogun tó ní ṣe pẹ̀lú asọ̀là wákàtí márùn-ún àwọn àbúwá àwọn báàbù báàbù ìpele ẹ̀ka àkórí ó ti lọ bíi mẹ́ta. ẹlẹ́kẹrin òun la fẹ́ fara lówó yìí. olùmọ̀wá ní báàbù ìsàkẹ́bálí alqibla àkòrí tó fẹ́ ṣàlàyé nípa bó ti yẹ ká kọjú sí kébìlà. ìsàkẹ́bálí alqibla ìdájúkọ kébìlà níbo náà ń pè ní kébìlà kí sì ní ìdájọ́ ìdájú kọ kébìlà fi sọ́lá àti pé ṣé yàtọ̀ ń bẹ níbi nàwáfì àwọn náfìlà àtàwọn ọ̀ràn àyàn ọ̀dà tí yẹn bá wà lórí ìrìn àjò ń kọ́ ìdí yẹn lè má kọjú sí kébìlà ọ̀dà yàtọ̀ sí sọ́lá yàtọ̀ sí wákàtí márùn-ún àbí tó ní ṣe pẹ̀lú sọ̀rọ̀ ìjà àwọn kan mí ń bẹ tó tún sọ̀rọ̀ àyàn kéèyàn dájú kọ kébìlà gbogbo tá a sọ yìí ìwọ̀n balẹ̀ léyìí nípa àwọn àdájọ́ tó rọ̀ mọ́ istiqbali alqibla àwọn àdájọ́ tó lọ́mọ́ ká dájú kọ kébìlà àkọ́kọ́ náà olùmọ́wá ní báàbù ìsọ̀kẹ̀bálì alqibla àlàyé lórí ìdájúkọ qibla níbo náà ń pè ní qibla qibla náà ní jẹ́ ìdájúkọ gbogbo ibi tí mùsùlùmí ayé ń dájúkọ òun náà ní alkaaba almusharrafa ilé olúwa tá ní kaaba yìí òun náà ní ilé tí olúwa pa nábì Ibrahim láṣẹ inna awwala baytin wudi'a lin-nas lalladhi bi Bakkata mubarakan àkọ́kọ́ ilé olúwa tí tó wà lórílẹ̀ òun náà ni ààyè yìí. tẹ́lẹ̀ ó níbi táwọn mùsùlùmí ń dájú kọ Baitul Maqdis Maqdis ibi tá à ń pè ní Jerusalem torí pé gbogbo ọ̀gọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run ibẹ̀ ni wọ́n dájú kọ pàápàá jùlọ àbíyáwó bani Israel kó tó di pé àyà wa sọ̀kalẹ̀ tó fi pa òjíṣẹ́ ńlá Muhammad àtàlùmọ yìí láṣẹ pàápàá jùlọ pẹ̀lú àwọn sábàbí kan tó bá dé bàtàwọn Yahudi tí wọ́n fi ànábì ṣe yẹ̀yẹ́ wọ́n fa àwọn mùsùlùmí ṣe yẹ̀yẹ́ ìpè ẹ̀sìn àwọn èyí táwọn ń ṣe ẹ̀tún modify rẹ̀ bá a ṣe sàlùwàlà bá a ṣe mara bá a ṣe jẹun bá a ṣe wọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àṣọ oníbòmíì tó dájú kọ tayọ bí táwọn táwọn náà dájú kọ ìyẹn Baitul Maqdis ọ̀rọ̀ yìí máa wá ń dun ànábì lẹ́mìí ló wá tó à ń yọra ẹni níbi eléyìí kódà ń ọlọ́run ọba ti ń ran kà wípé ayọ̀ padà sọ̀kalẹ̀ látọ̀dọ̀ olúwa lórí àlámọ̀rí ó tún wá di pé ọlọ́run ọba ní فلنولينك قبلة تَرْضَاهَا فولي وَجْهَكَ شطر المسجد الْحَرَامِ وَحَيْثُمَا كُنْتُمْ فولوا وجوهكم آيَةٌ آية سوى سورة البقرة olùọbẹ الْوَانِي ni àti rí ìdájú kọ wípé kí àyà tiẹ̀ sọ kó lè dájú kọ bòmí ọlọ́wà ní kété látòní máa dájú kọ kàába fawalli wajhaka shatra al-masjid al-haram tó fi di àṣẹ dandan bí yẹn fẹ́ kí asọ̀lá bá fẹ́ kírun èèyàn gbọ́dọ̀ dájú kọ kíbla ni o kódà nínú àwọn májẹ̀mú tó lè jẹ́ kí irun yẹn lálàáfíà òun náà ní ká dájú kọ kíbla kéèyàn dájú kọ kíbla gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni huduru wákàtí sọ̀la ṣurutu sihati sọ̀la àwọn májẹ̀mú tí jẹ́ kí irun yẹn lálàáfíà àsìkò ń gbọ́dọ̀ wọlé kíyàn tó kì bákan náà èèyàn gbọ́dọ̀ dájú kọ kíbla àtàwọn mọ̀jẹ̀mú yòókù ọ̀rọ̀ kíbla kì tí èèyàn máa mú fufu yẹ tí èèyàn kan débì kan tí èèyàn ò ní wo pé ó yẹ kó wọn wádìí níbo ni kíbla ó fọ́ọ̀lù sí àsìkò sọ̀lá wọlé tí ó kàn dájú kọ bí tó bá wù téèyàn bá ṣe irú ẹ̀ tí ò béèrè wọn níbi àyè mú kàn wóbi kán ní wá mí kàn sáwọ pé níbi fẹ́ kó jẹ́ nì tí ò gbìyànjú àbí kó béèrè àbí kó sẹ́ẹ̀tì fún pé níbo ló láìpẹ́ kí kébìlà jẹ́ níbo mo wà yìí o tá a bá ń bọ̀ níbo ni kébìlà àti kí gbogbo ẹ̀ ò lé tó bá yẹn tó bá ti jẹ́ lu mùsùlùmí èyí ó béèrè mọ́sálásí wo ló wà lára àǹtí níbo làwọn èèyàn ń dájú kọ àfi tí ì bá ṣe lu mùsùlùmí ló kù ìyẹn ló tó kan kéèyàn náà gbá ìgbìyànjú tiẹ̀ látọwọ́ rẹ̀ ṣùgbọ́n pilẹ̀ òun ni pé èèyàn gbọ́dọ̀ ṣáàtì fún kébìlà èyíkéyìí ìrun ọ̀ràn yẹn téèyàn bá wá kí kí ó gbìyànjú ọkàn kì náà ni wọn bá ní wọn ní bọlọ ẹ dájú kan ní àǹkà òun tá òun débi kan náà ní ọjọ́ wọn kàn sá kọjú bí kan tó wọn ti ó di ọ̀ràn yẹn kó dáhùn yẹn padà látara wípé kò dájú kọ kébìlà ṣùgbọ́n tí yẹn bá gbìyànjú ó gbìyànjú kìmí tó láìkí èké kébìlà jẹ́ ni nǹkan ṣe tá a máa ń dájú kọ ládùúgbò yìí akọjọ́ lára mọ́sálásí kan lẹ́ẹ̀kan kódà pé bí mo ṣe rí tó tó sáìtì rè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibẹ̀ ló wá fi ṣe gbìyànjú bóyá ti kírun tán lọ́sẹ̀ wá gbọ́ pé à rárá o ọ̀tọ̀ ní sóró tẹ̀ ń wò sóró ń gan kìí ṣe bó ṣe rí rè ìdí gangan ní kíbla ń dídá ìdájú kọ bọ̀ tó ti ṣègbìyànjú ó ti wá ó sì rò pé pẹ̀lú òye àti má rẹ̀ ó wá discover pé káì ọ̀tọ̀ ní kíbla irú ẹ̀ ní báyìí òun ò ní wulẹ̀ tó ló ti ṣègbìyànjú ìgbìyànjú rẹ̀ ló fọ́ọ̀lù sí mistake. ìtafẹ́ pàkíyèsí sí bí bí èèyàn báyìí màmá àbọ̀kànkì bákanbákan àbó ó fi àìkàkún ó fi mú sọlá wa irú ẹni bẹ́ẹ̀ yóò dáhùn yẹn padà o nínú àwọn àkíyèsí lábẹ́ ala istiqbal al-qibla òun náà ni ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ó ṣeéṣe láwùjọ wa kí irú ẹ̀ ó ó ṣe ṣe láwùjọ míì náà tó ṣe pé èèyàn fura pé á ah, mọ́ṣáláṣí yọ̀dájú kọ kébìlà bóòlù á ṣe sọ̀lá nírú àwọn mọ́ṣáláṣí téèyàn bá kí àkọ́kọ́ àlàyé lórí eléyìí níwọ̀nba ṣókí òun ni pé kò fẹ́ pọ́síbù ó lè wà kí mọ́ṣáláṣí kó wá fìyàáyán kò ní kébìlà kó fìyàáyán gẹ́gẹ́ bí àpẹẹrẹ kọjá kíbla ni tí mọ́sálásí wa dájú kọ òdì kejì rẹ̀ ráì ìyẹn ti fìyàáyá àbí kọjá kíbla ni tí mọ́sálásí wa dájú kọ ẹ̀gbẹ́ báyìí ìyẹn ti fìyàáyá àbí kíbi ìjẹ́ kíbla tí mọ́sálásí wa dájú kọ báyìí ìyẹn ti fìyàáyá ṣùgbọ́n tó bá ṣe pé kíbla ni ó rárá bẹ́ǹdì díẹ̀ mọ́sálásí wa dájú kọ báyìí ìyàtọ̀ ń bẹ láàrin irú eléyìí àti irú àwọn tá a sọ lákọ̀ọ́kọ́ yìí òun ló fi jẹ́ pé ó fẹ́ kéré nínú mọ́sálásí fẹ́ẹ̀rì tó ti pé kíbla ó dájú kọ yàmá òun á dájú kọ gábàt àbí kí náà ń pè gúdú àbí kí náà kàn àwọn gúúsù àti kí ni ee gúúsù gan ṣe yorùbá ni báwọn kí ló kọ àwọn jihati yìí yàtàlà taba ní north west ní dùnkàlùkò ti mà kí ló dé ó kọ yorùbá rẹ ń kọ yàmà yàm gabati ni yàmà ni àríwá ah, àríwá gan ebi torí káwọn èèyàn wà lé haúsá ni àríwá ni àríwá àti kí ni gúúsù yàmà tọ́ọ̀ yàn mọ́ náà sí yorùbá ni àwọn àwàlagbà tí yàn mọ́ sáúsá ni àti yorùbá ni haúsá ni kí yorùbá ń pè é àríwá náà tọ̀ ọ̀dà àwọn àgbàlagbà ẹ bá wá yorùbá fún àwọn jihadi níbi tá a ti lọ òun ni wípé àwọn ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin ó ṣòro kan tó kọ́ mọ́sálásí kí mọ́sálásí wá fi yányán eléyìí ó pè àkíyèsí ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ṣe pé èèyàn kan rí pé á ah, kíbla ni ṣùgbọ́n mọ́sálásí yẹn dájú kọ báyìí gbogbo orú eléyìí wọ́n ń pè ní inhirafun yasir ó kàn á bẹ́ǹdì díẹ̀ eléyìí ó ṣe nǹkan kan ẹlòmíràn ní àmọ́sálásí ah, wọn kọjú sí kíbla tá a lè kírun bẹ́ẹ̀ mọ́sálásí wọn bẹ́ǹdì díẹ̀ gbogbo bẹ́ǹdì díẹ̀ yìí kò ṣe nǹkan kan lóòótọ́ mọ́sálásí tí èèyàn bá fẹ́ kọ́ àbẹ̀yàn ṣe mistake ó kọ tán ẹ̀ wá rí i pé kò sáìtì kíbla dáadáa tó bá ṣe tún ṣe níwọ̀nba irú ẹ̀ pọ̀ láwùjọ wa ń bí tó ṣe pé wọ́n rárá tún sùfúùfù masala àwọn sáfù sáfù wọ́n try láti tún ṣe díẹ̀díẹ̀ ṣùgbọ́n àwọn àkíyèsí kan náà tún bẹ níbi eléyìí nígbà míì wọ́n tún lè ṣe ìmáàmù nìkan ní ọ̀rọ̀ dájú kọ kíbla ẹ wà ara àwọn jàmá àwọn ó sì bọ̀rọ̀ gidi eléyìí àkíyèsí tó tó pàtàkì ni o kò gbọ́dọ̀ kó rí bẹ́ẹ̀ ẹ lè rí máa ń mú wọn ràn abẹ́ǹdì díẹ̀ báyìí àwọn jàmá àwọn ó dájú kọ báyìí eléyìí ọba mu o kódà nígbà míì in the process yìí pé wọ́n fẹ́ túmọ̀ wọ́n fẹ́ wọ́n fẹ́ ṣáìtì kíbla ìmáàmù yóò padà fì torí pé ìpìlẹ̀ ní kí ìmáàmù wà láàrin kó jẹ́ pé àtàtàwí fi sòfò kìsàfò balance kìsàfò òdiwọ̀n bóyá fifteen yẹn níbẹ̀ lápá bíi kárí pé fifteen yẹn náà níbẹ̀ bíi. súnà nábì ni pé níbi tí màmú ọba dúró yóò wà ní central yóò wà láàrin. àmọ́ nígbà míì tí wọ́n bá ti àwọn mistake kan ti ṣẹlẹ̀ ní mọ́sálásí ẹ padà wá rí i pé wọ́n wá wọ́ ìmáàmù ìmáàmù padà wá lọ́ọ́ fíì sí áńgù míì látara wípé a ah, kíbla yẹn wọ́n ti kánṣu àyè tán filẹ̀ fún imam wọ́n ti wá wo àyè míì yóò wá bẹ́ǹdì gbogbo àwọn eléyìí tó bá ṣe pé kinní yẹn fì ó fì ìyẹn ni pé kíbla yẹn kó ṣe nǹkan ṣùgbọ́n pilẹ̀ ni pé ìmáàmù gbọ́dọ̀ wà ní sẹ́ńtà kí èèyàn gbìyànjú láti mẹ́ntẹ́nì gbogbo àwọn súnà òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam. àlàyé lórí ọ̀rọ̀ kébílà àkíyèsí tá a rí pé pàtàkì níwọ̀nba òun náà ni àwọn abala tá a yà sí yìí tó bá ṣe pé díẹ̀ náà ni díẹ̀ náà ni ṣé wá rí kébìlà gangan ṣe mọ̀ pé táǹpẹ̀ ní kébìlà òun náà ni ilé olúwa Baitul Atiq ilé yẹn sẹ́rí ìyàtọ̀ ń bẹ láàrin àwọn tó bá wà ní Mẹ́kà gangan àbáwọn tó ń bẹ ní Kaaba ká ní ilé olúwa ni gẹ́gẹ́ bí ìníta gbé síwájú yìí gbogbo ẹni tó bá wà níbi tí mo wà yìí dandan ni mo ní ìdájú kọ Kaaba àwọn tó bá wà níbí báyìí níbo ni wọ́n dájú kọ káàbà àwọn tó kọlù síbí kébà náà ṣe máa ń rí yẹn ọlọ́run kọ́ mọ́ ṣe léwọ ẹnìkọ̀ọ̀kan wa tó bá ṣe kí bíbà yìí ni sọ láti báyàn níbo ládájú kọ ìbíbà yìí tó mi fi gbogbo àwọn tó wà ní haula alkaaba jíà mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n dájú kọ nítorí kàn wá ní alkaaba ṣẹ̀wá rí bẹ́ẹ̀ ni gbogbo olú ayé ẹ̀rí tọ́lọ́wọ́n bá pé maka ní ummul qura ọwọ́ ni wà man hawlaha gbogbo olú ayé ni man hawlaha gbogbo olú ayé gbogbo ẹnikẹ́ni mi tó bá fọ́ọ̀lù sí tó bá ṣe pé irú áfíríkà nínú áfíríkà àtúnyọ nàìjíríà nínú àtúnyọ west africa áfíríkà kìnnìkan gbogbo ayé ti wá rí london àwọn ìlú ayé mi ń bẹ níbi táwọn paul ṣe níbi táwọn ń dájú kọ níbi máa fẹ́ ṣáìtì kébìlà tiwọn àwọn ìlú ayé kan bẹ níbi táwọn paul ṣe ní gbogbo ìgbà níbi táwọn máa dájú kọ àwọn ìlú ayé kan bẹ níbi táwọn dájú kọ àwọn ìlú ayé kan bẹ níbi tó ètò sàkún kálukú náà ni pé a ṣáìtì kébìlà bí yẹn bá wọn fẹ́ ṣáìtì kébìlà yìí ẹ dìmọ́ bí yẹn bá ti súnmọ́ káàbà sí òun lèyẹn gbọ́dọ̀ mọ́ make sure wípé tùjá ojú ibi kàába gangan ni kéèyàn dájú kọ kí n tún mọ eléyìí ṣẹ̀rí dìmọ́ bẹ́yìn ṣe ń jìnnà sí òun náà ni ààyè ibi tí èèyàn dájú kọ ọ́ máa fẹ̀ sí ẹni tó bá fẹ́ dájú kọ tó bá fọ́ọ̀lù sí ààyè ibi tá a wà yìí lẹ́gbẹ̀ẹ́ yìí tó jẹ́ pé kàába ni kò tó bẹ́ẹ̀ kó ní kéèyàn fọ́ọ̀lù síbí nísìn ní kàába kọ́ wa ni òun fẹ́ bẹ́ǹdì díẹ̀ ó ti kó ní káàbà bá wọn torí pé ibi tó fọ́ọ̀lù sí ni ṣùgbọ́n lókun ìgbà tí má ti ń fẹ̀ sí ti ń fẹ̀ sí ti ń fẹ̀ sí ìmọ̀ bí yẹn ti ń jìnnà sí káàbà ní àǹfààní ibi tí yẹn lè dájú pọ̀ tó lè jẹ́ káàbà yẹn ní ọmọ pẹ̀ díẹ̀ díẹ̀ sí. so bóyá níwọ̀n bàbá ti ṣàlàyé yóò ti yé ìmọ̀ bí yẹn ti ń jìnnà sí òun ni bí opportunity pé mo sádàjú kọ káàbà ní kíní yọ ọmọ fẹ sí eléyìí ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tó súnmọ́ káàbà yàtọ̀ sí ẹni tí ìlú wọn àbáyé rẹ̀ tí ó ti tí bá ti ń jìnnà sí. òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu ó ní bayna al-mashriqi wal láàrin mashiriki àti maghribi òun ni bùyọ àti bùwọ̀ ibẹ̀ ni Madina fọlù sànàbí wa láàrin méjèèjì bí tó bá sàtìdájú kọ́ ń bẹ̀ kíbla ni torí pé Madina là nàbí wa irú eléyìí ò wá applicable sẹ́ni tó bá wà Maka sí láàrin bí àti bí kíbla ní o gbọ́dọ̀ fèsì nahwa alkaaba yẹn gbọ́dọ̀ fèsì kaaba gẹ́gẹ́ ni tó pé Madina ti jìnnà díẹ̀ ẹni tó bá fọlù síbi tó sì pé kaaba wọn ni ọwọ́ dájú kọ báyìí kábà rẹ̀ náà sì ni ẹ rí extension níbi tí kábà mọ ó ti kó ni o ọ̀dájú kọ kábà ọ̀dájú kọ ọ̀nà bíi tí wọ́n fèsì sí tó bá ti ṣe báyìí náà fẹ́ kó bá ṣe báyìí òun ló dáa jù tó bá ṣe báyìí náà kò ṣe nǹkan so eléyìí ó jẹ́ gẹ́gẹ́ bí àkíyèsí nínú àwọn níta fi parí kó tó di pé a máa bá ọ̀rọ̀ lọ lórí hadith nígbà míì inshallah ta'ala òun náà ni pé bó ṣe wá sọ̀rọ̀ àyàn níbi wákàtí márààrún láti dájú kọ kíbla yìí gbogbo àwọn iṣẹ́ olóore yòókù ọ̀dà kéèyàn máa dájú kọ kíbla má kì í sọ̀rọ̀ àyàn èèyàn fẹ́ ka alukur'an ọ̀dà kéèyàn dájú kọ kíbla èèyàn fẹ́ ṣe azikar ọ̀dà kéèyàn dájú kọ kíbla èèyàn fẹ́ ṣe àwọn nǹkan mímọ́ mímọ́ òun ló fà á ó tún wá wà nínú súnà òjíṣẹ́ ńlá Muhammad salawatullah mùsùlùmí òdodo tó bá jẹ́ pé olúwa tábà fẹ́ pílẹ̀sì ẹ̀ sáàyè rẹ̀ kí ni súnà òun náà ní ká dájú ẹ̀ kọ́ kébìlà yẹn ni pé ìbú ayé yìí ti ń dájú kọ lójú ayé ẹ̀ ìbú ayé yìí náà ni kò dájú kọ bẹ́ẹ̀ wá ní àwọn nǹkan ẹ̀gbin èèyàn gbọ́dọ̀ dájú kọ kébìlà ń bẹ́ẹ̀ ẹ̀wọ̀n bó ń ṣe ńlá Muhammad bó ṣe ṣe léwọ̀ bẹ́ẹ̀ bá wọ tọ́ílẹ̀tì ẹ má dájú kọ kíbla ẹ sì má kọ̀yìn sí i wàlákin ṣàríkù awùhàríbù ẹ̀lẹ́kẹ̀gbẹ́ ẹgbẹ́ kan àbẹ́gbẹ́ kejì àmọ́tẹ́bá ti wà nínú tọ́ílẹ̀tì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ kíbla ayé ńláńlá ni o ayé àmì tíyẹn gbọ́dọ̀ dájú kọ níbi àwọn gbogbo tí ń jẹ́ ìjọsìn tó dáa. yàn dájú kọ àmọ́ràn èèyàn ní níbi wákàtí márààrún ọwọ́ kó àkíyèsí kan bóyá inṣàlá ọlọ́run oorun àlétí tí yẹn bá wá yan náfìlà ńkọ tí yẹn wà lórí àjò ìyẹn wà plane ìyẹn fẹ́ yan bóyá fẹ́ kí àbọ̀fẹ́ ṣùgbọ́n tó bá di bí ọ̀ràn yẹn kò ní ah, ọkọ̀ ojú tí yẹn lè kí ìran zuri ti wọlé àtàsírí wọ́n ti lọ́kọ̀ òní dúró di kinní kan díẹ̀ lè kí bẹ́ẹ̀ nínú ọkọ̀ àbínú plane àbínú ọkọ̀ ojú omi àbáwọn ọ̀nà míì táwọn yẹn fi ń ṣìrìn àjò olúwa ọ̀ràn wa létí inshallah àdègbè léyìí ìyàtọ̀ ń bẹ láàrin ìran ọ̀ràn yẹn àti ìran náfìlà nípa dídájú kọ kíbílà wallahu waliyyu tawfiq wa huwa al اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم إنا نسألك الفقه في الدين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك يا حي يا قيوم برحمتك نستغيث لا إله إلا أنت أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار